الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في الآية الثانية والثلاثين من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا eléyìí jẹ́ ayé àbíta tó dúró nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó síwájú ẹ sì ṣàlàyé kí ẹbí sì jẹ́ ó pọ̀ fún wa nínú ayé ayé láti súnmọ́ zina nítorí pé ìṣekúṣe ni ojú ọ̀nà àbúrò sí wá nínú nínú Imam Ahmad rahimahullah. tó gbé jáde nínú musnad rẹ̀ láti ọ̀dọ̀ Abu Umama radiyallahu anhu wọ́n ní ọ̀dọ́kùnrin kan ó wá bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní ya Rasulullah i'zan li biz ìwọ ránṣẹ́ ọlọ́ mo fẹ́ kọ́ yọ̀ǹda fún mi láti máa ṣe zina. فأقبل القوم عليه فزجروه وقالوا àwọn sàhábà wa dojúkọ ní kálukú bẹ̀rẹ̀ sí ní jágbe máa wọ́n pariwo lé lórí gbà mẹ́ mẹ́ ah kí ló sí ọ kí ló sí ọ anabi sallallahu alaihi wasallam ni ó dùn náà ẹ fà á súnmọ́ mi. súnmọ́ mi ọkùnrin yẹn súnmọ́ anabi sallallahu alaihi wa sallam anabi wa sọ fún pé lọba jókòó anabi sallallahu alaihi wa sọ pé atuhibbuhu li ummi sẹ́sìn náà yẹn ó wù ọkọ̀ ṣẹlẹ̀ sí ìyá والله جعلني الله في داب مفلان برا قومي فلان أبا كوفي ميسي راقوالا هو النبي النبي واني ولا الناس يحبونه لأمهاتهم يوففون يا علي وكين يكون يوففون يا تيوانا النبي وانا فتحبه لابنتك tí ọba fẹ́ fún yàrá rẹ sọ fẹ́ fọmọ rẹ bìnrin qala la wallahi ya Rasulullah ja'alani Allahu fida ẹni rárá wọ aránṣẹ́ Ọlọ́run ó fi Ọlọ́run búra kò wù mí kó ṣẹlẹ̀ sọmọ mi Ọlọ́run kò fi mí kó fi ṣèrà padà fún ọ. قال ولا الناس يحبونه لبناتهم أنا من بني لا لنا تقول هناك زنا سلسمه lóbìnrin ọ̀lẹ́ ọ̀túnṣẹ́bùhó lè ọ̀ktẹ́k ajẹ́ pé tó farama tó yẹ pé àǹtí rẹ àbábúrò rẹ bìnrin ni wọ́n bá ṣe dì náà ọ̀lẹ́ lẹ́ wọ́lọ́hì jàálẹ́yìn lẹ́hùn fìdá ó ní rárá mo fọlọ́ǹbúra ọlọ́kọ̀ fi mí síra padà fún ìfẹ́ fábúrò mi àbáǹtì mi wọlé nàṣọ ìṣẹ̀bù náà lè ọ̀kọ̀wàtì bẹ́ẹ̀ náà làwọn èèyàn àwọn náà fẹ́ fáwọn ọmọ ìyá wọn ọ̀rẹ́ ọ̀fẹ́ tó fi gbóhùn lè àmẹ́tì sọ́ọ̀fẹ́ fàbúrò àfẹ́gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ọ̀rẹ́ láwọ lọ́ọ̀hì jàálẹ̀ nílẹ̀ ọ̀hún fìdá ó tún dáhùn bíi ti ṣáájú anábì ni wọ́n lè nàásù yòòbó náà hù lè àmẹ́tì àwọn èèyàn gbogbo náà fẹ́ fàbúrò àfẹ́gbọ́n bàbá tiwọn náà lóbìnrin kọ́lá àfẹ́tò قال لا والله جعلني الله فداك ونرارا قال ولا الناس يحبونه لخالاته بين الآن يكون أنا في وابرا بك ما ياتمنا وني النبي صلى الله عليه وسلم بقبولي أراكني يباي وأسقي اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه يعني anábì ní ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn fọ́ọ̀kan rẹ̀ mọ́ fún sọ abẹ́ rẹ̀ fún. أبو أمامة فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء lẹ́yìn eléyìí arákùnrin àtún rí kó tún gbójú wẹ̀yìn wò bàjẹ́ mọ́ látòrí eléyìí tó ti ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ náà ni gbogbo àyàn oníṣìí náà yìí ọkùnrin àti lóbìnrin yín pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bá wọn ṣe dìnnà nítorí dájú ni pé ẹ̀ní fẹ́ kó ṣẹlẹ̀ sí ìyá tìyín ẹ̀ fẹ́rù rẹ̀ fọ́mọ yín ẹ̀ fẹ́ fáwọn ọmọ ìyá yín ẹ̀ fẹ́ fábùrọ̀ àbẹ́gbọ̀n bàbá yín bẹ́ẹ̀ náà lè fẹ́ fábùrọ̀ àbẹ́gbọ̀n ìyá yín kí ló dé bí wọ́n fẹ́ fún yóò yà ọmọ ọlọ́mọ ọmọ ìyá ọlọ́mọ ìyá àbúrò abẹ́gbọ́n bàbá ẹlòmíì àbúrò abẹ́gbọ́n ìyá ẹlòmíì kí ló tún ṣe wọ́n ọ̀fẹ́ fáwọn tiẹ̀ kí ló dé tó ń fi ń lo àwọn míì ẹ bá sì wo gbogbo ẹni tó bá ṣe zina láyé ẹni tó bá ṣe zina kò lè jáde nínú ọ̀kan nínú àwọn dáná fi kalẹ̀ ẹni tó bá ṣe zina yẹn tó bá jẹ́ mọ́mì ẹnìkan láwọn ṣúgà mọ́mì àwọn olórí bú ó lè jọ́ mọ́ ẹnìkan ẹni tí wọ́n sọ pé òun free láti ṣe tó bá wù òun and nobody can query her tètè gbàgbé kọ́lọ́ bí òun léèrè tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ ó lè já àǹtí àbágbóró ẹnìkan náà ti ṣe pé wọ́n jábọ́ láti sánmọ́ òní mọ̀lẹ́bí ẹ̀gbọ́n ẹnìkan ni ẹ̀gbọ́n bàbá ẹnìkan ni àbúrò bàbá ẹnìkan ni ẹ̀gbọ́n ìyá ẹnìkan ni àbúrò ìyá ẹnìkan ni so gbogbo wa náà la fẹ́rù rẹ̀ kọ́ ṣẹlẹ̀ sọ́kànnù fámìlì wa kí ló dé irú ń táwọn ọ̀fẹ́ kó tọ́ sí wa táǹtì lọ́mọ làkejì nítorí kófin ó dá lórí pé nínú tí ń tọ́ka sí pé yẹn nígbàgbọ́ lódodo òun náà ni pé àǹtẹ̀tẹ̀ náà sì máa tó hẹ́pù àdókítà tí wọn náà máa fi lọ àwọn èèyàn irú tó ń fẹ́ káwọn náà fi lọ. ọjọ́ tó bá dé pé téèyàn fi ń lọ àwọn ọmọ làkejì èèyàn fẹ́ kún fírù rẹ̀ lọ́wọ́ ìmánì náà wá dá sí ìmánì mẹ́rin anabi sallallahu alaihi wa sallam ó sì tún sọ ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹni kọ́ máa fẹ́ fọ́ malakeji rẹ irú tó ń fẹ́ fúnra rẹ tó ń fẹ́ ká gbolé kan kó dàrú kó bàjẹ́ lórí pé wọ́n bá ọmọ wọn ṣe zìnnà bí ọ̀fẹ́ ṣe bá àwọn ọmọ ẹ̀yà rẹ nínú Islam tó ìwọ ọ̀fẹ́ fúnra rẹ kí ló dé tó ń fẹ́ fọ́ malakeji. a sì ti kó gbogbo gbẹ́ńtò ti ṣe ìsìn náà ìtújú ńlá bá ó sì dẹni àbùkù pátápátá gbà tọ́lọ́ wọn dojú ti láàrin àwọn èèyàn lẹ́yìn kankankan náà ni eléyìí ní sin obìnrin lọ́ba sùn eléyìí ní obìnrin lọ́ba sùn ṣùgbọ́n eléyìí bóbìnrin sùn lọ́nà tó nítorí pé ìyàwó rẹ̀ ni eléyìí bóbìnrin sùn lọ́nà tí nítorí pé wọ́n jọ ń náà ni. gbogbo èèyàn mọ̀ pọ̀ fẹ́yàwó ọ̀ wọlé tẹ́sẹ̀ rẹ̀ ọ̀nà dáadáa tó yàtọ̀ sẹ́ni tó ṣe pé obìnrin ìsìná ló gbé wọlé yóò ti kọ́kọ́ rán àwọn kan kán fún wọn náà ó sì tún máa wọ pé tó ń bá tún rán àwọn èèyàn nu wọn náà ní àṣírí òtútù tú yóò kọ́ fún obìnrin hábì kan yóò wá lọ wo bọ́nà bá clear bí ọba clear tó bá tún gbé kan wọ́n tún gbọ́ síbì kan náà wọn ní lè lọ tààrà tó ráì bá máa ẹlòmíì lè yọ lójijì bí a sùúrù tí ẹ̀jẹ̀ tún wọ̀ kan lórí kíni àwọn ọ̀daràn ọ̀bọ̀ bàtà pé kí wọ́n má bàa gbọ́rò bàtà ẹsẹ̀ wọn sèse nǹkan tó á da lẹ́ ń ṣe yẹn nǹkan tẹ̀ ń jí ṣe ṣé ń tọ́ da lẹ́ ń ṣe yẹn láti rí bá tó bá di bá kété tí gbogbo èèyàn bá rí èyí náà máa gbọ́ lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n máa ní lágbájá ń kọ́ àrímà ẹ ó ti lọ́ọ́lì ọkọ̀ ẹ ó ti lọ́ọ́lì ẹ kí ló dé ọmọ lọ́ọ́lì ọkọ̀ ṣe di ẹ ó ti lọ́ọ́lì ọkọ̀ ẹ ẹ ti gbọ́n agbọ́ é sọ pé lọ́nà ẹ wọ́n mọ̀ sàṣemáṣe nù ẹgbẹ́ yorùbá yìí kò sàṣemáṣe àwọn gá mọ̀ láìda kò sàṣemáṣe wọ́n lè sọ pé ẹ oyún ayé ló oyún ayé báwo tí ẹ bá lóyún ayé kí ni òfin bò ẹnu kó fi bí pẹ́pẹ́ yẹ ni àwọn náà wọ́n mọ̀ fún àwọn èdè tó jẹ́ mọ̀ pé ẹ ìranu ló ṣe kù agbèrè ló ṣe zina ló ṣe tó fi lọ. ó ṣe mí láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí ọ̀gbádùn tó rí wọ́n ti dàrú dànù. tó yẹ pé ọmọ àwọn ọlọ́kùnrin yóò sọ fún wa ipò ní ti tó fẹ́ yàwó wọ́n sì ti rọ ọmọ kan tó ń fẹ́ fẹ́ báwo ni dáàdì wọ́n ní kẹ́ wá yọjú sáwọn dáàdi ọ wá sọ wípé òdẹ tí ì ṣetán tó máa fẹ́yàwó nítorí tó bá ṣetán tó máa fẹ́yàwó wàá kọ́ bá ọmọ yẹn sùn náà yóò lóyún nígbà tó bá dẹ̀ lóyún ni wàá rìpọ́ọ̀tì fún mi. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin rìpí ara ta ni ó tún kẹ̀kẹ́ ṣe tó gba kẹ̀kẹ́ jẹ́ ṣé bàbá ni irú ti ń àbí dàdà ń gbọ́ mi ọdájú pọ́ ọmọ rẹ bìnrin náà ó ti kún experiment lára tiẹ̀ náà kó tó lè lọ ilé ọkọ because irun tó ń pé káwọn ọmọkùnrin rí ó ṣe fọ́mọ ọlọ́mọbìnrin míì iná lọ́ọ́ yẹ kó ń ṣe fọ́mọ tiẹ̀ náà bìnrin kó tó di pọ́ lọ ilé ọkọ. tó bá jẹ́ pọ́ ọmọbìnrin ni àwọn ìyá wọ́n ti lé ní kéne tó bá jẹ́ pọ́ ọba ti lọ ọrọ́kọ lódodo ó lóyún náà ni o pọ́kọ rẹ tó fẹ́fẹ́ wá tó náà bá dé náà bá gbà tó fẹ́fẹ́ ẹsẹ̀ bí wọ́n yá fún náírà márùn nípa polóyún ìyẹn ni pé gbọ́ òhò kọ́ ọ̀rọ̀ kún láhàwùlẹ̀ wàlẹ̀ kú wọ́tẹ́ ẹ̀jẹ̀ kó láyé wa ń lọ nítorí tọ́lọ̀ tó bí náà nírú àwọn eléyìí ẹbí mọ tó jẹ́ halal tí ò ní ṣe pẹ̀lú zina ẹ̀ ń bẹ́ lọ́nkọ́lọ́ ọba yín tọ̀ ẹ̀ ń bẹ́ lọ́nkọ́lọ́ ọ̀hún ṣe ló máa bó wàá làwọn máa zina ìgbọ́nà àti ìsìkànnì anábì sallallahu alaihi wasallam ní la tazalu ummati bi khayr ma lam yakthur fiha awladu zina àlùmọ́ mi ò ní yé bẹ nínú orí pẹ̀lú orí lókun ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin ìgbà ọmọ ẹ̀sìn náà bá ti wá pọ̀ tí wọ́n di mẹ́tẹ̀ẹ́ pín tí wọ́n di ẹgbẹ̀rún sísì sí tàbí ṣùgbọ́n pápúrú oore ń dínkù ní àlùmọ́ ti ń kú láàyè wọn kàn gbé sí ni. zina ètò tó dáa ètò tó dáa bí ti wùlò kéré ma ṣé wàá rí ìbàjẹ́ o dáadáa rẹ̀ dáadọ́ mi yàn oníkọ́mọ́tọ̀ wò torí kí n tó bá ti tọ́ aburú wò tó bá ti tó àìdá wò fún ilé pàtì kódà tó bá lò ń túbá ìtúbó olóńgbò ni tó bá tún ṣe sà lórí pé kíní kan sọnù fóònù ìgbésí ayé yìí kíní kan wà tó máa jẹun kúndùn rẹ̀ ohun ò rí má báyìí ó ò ti gẹ́tì nọ́mbà yẹn àwọn ọmọbìnrin tó máa ń lé ká tó máa ń ṣèrànù tí ó tó padà ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá ti sọ tọ́lọ̀ ń lè jìnnà sí bàjẹ́ tọ́mọ bàjẹ́ ní bàjẹ́ tó rùn sí ọláìkọ̀ máa rúure tọ́lọ̀ ń sèfọ́. torí ẹ ẹ wo ara ntẹ́ nàbì sallallahu alaihi wasallam tó fi hàn wá tó fi hàn wá pé yá ma'shara shabab man istata'a minkumul ba'ata falyatazawwaj nítorí pé àwọn ọkùnrin nìdí wọ́n lè máa lé lẹ́kúlẹ̀ tó tún wọ́n lè máa ránkó sóbìnrin wọn lẹ́yìn tó bá ti lágbára àti lè bóbìnrin ló nu yín tó sì lè gbé ìnáwó rẹ̀ kọ́fẹ́ yàwó. tọ nínú dánábì tún sọ ni pé ẹ̀kọ́tẹ́nìm hamsin kọ́bùlà hamsin jàǹfààní nǹkan márùn kí márùn tó wọlé wa bọ̀ nínú rẹ̀ ni shababak kọ́bùlà haramik ìgbà ọ̀dọ́ rẹ̀ kó tó dogbó mọ́ ọ lọ́wọ́ nítorí pé ìtọ́pọ̀jù nínú àwọn èèyàn wọ́n máa fi gbọ̀dọ̀ wọn ra rè ìranù ìrégbè aburú ni wọ́n máa fi gbọ̀dọ̀ wọn ṣe ó kéré nínú àwọn èèyàn àwọn tó yẹ pé láti ìgbà tán ti wà lọ́dọ̀ ni wọ́n ti gbárí mẹ́sìn ọlọ́run torí ẹ̀ inú ti wọnú àwọn èèyàn méje tọ́lọ́ wọn bá tí ó fi sábẹ́ bòójì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìíyàmà lọ́jọ́ tí ò sí bòójì mi àfi ti ọ̀nà ni wọ́n ṣáàbùn náṣà fi ibadati rabbih àti ọ̀dọ́ tó yẹ pé ó dìde lórí mímà sílọ̀ ìdìde tiẹ̀ lórí sísílọ̀ sísílọ̀ sísílọ̀ kìí ṣe ranù kìí ṣe rẹ́gbẹ̀ kìí ṣe rádaràdà gbogbo wa tí ẹ̀ bá ti ṣe zina ìtìjú máa kó lọ́rọ̀ wọn pátá korongodo ìbá àjọkùnrin ìbá àjọbìnrin gbogbo ìtìjú ara wọn yọ fọ̀ dànù àfi bí iyọ̀ tá a gbé sínú apẹ̀rẹ̀. táwọn agbé síta gbàǹsá nítorí pé ilẹ̀ rìn má lọ́lọ́run bá kú ní kójú ọ̀rọ̀ nígbà tó tó bá rọ̀ sẹ́ẹ̀bà kankan lọ apẹ̀rẹ̀ má ọlọ́run ti ẹ̀yin náà kù títí náà fún níbi tí wọ́n gbà jáde tó bẹ́ẹ̀ ní ìgbà tí ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí ní kó bá bẹ̀rẹ̀ sí ní hùwà ìwà dánù ìwà ìwà gbogbo tìjú máa ń iná lẹ́sẹ̀ rí ọmọ tí ò ti dàgbà débi kan tí ó yà sa lẹ́sẹ̀ rí tí ó yà ọ̀yájú sí àwọn àgbàlagbà yóò máa wo gbogbo yẹn kó wọn jámà kankan nítorí pé kí lẹ́yìn ṣe tó náà máa ṣe kí lẹ́yìn fẹ́ pẹ́ jámà tó náà gbogbo gbogbo kíni tẹ́lẹ̀ lèyẹn lè máa pàtàkàn fún wa àwa náà ti kọjá bẹ́ẹ̀ tó ìbájọkùnrin ìbájọkùnrin láì pé tìjókòó lọ́rọ̀ náà ní má gbàlẹ́gbàá má. àwọn ó dùn náà ó sì rọrùn nígbà tẹ́yìn bá fẹ́ fẹ́ yà wò kí a máa bì àwọ léèrè ni ọ àbí ṣe virgin nítorí pé ìfún àwọn ń zìnà kìí wù àwọn náà kí wọ́n fẹ́ ni tó bá ti ṣe zìnà rí ámọ̀sù bọ́ ṣe ń tè bá ṣe zìnà sọ̀rọ̀ ẹ̀rí tẹ́nu yóò máa jóbi jóbi lè jẹ́ máa sọ pé ilé mọ wà ń lọ bìkan tí wọn bá bí ẹyin náà léèrè sọkùnrin náà máa bá dín àbí ìbá dín títí ẹyin ò sí ránù rí béèrè tó béèrè ju ẹnu ẹ lọ ọkùnrin lọ bá ó ju ẹnu ẹ gbọ́rọ̀ bóòlù ó ti ju ẹnu tiẹ̀ lọ títí ẹnu ò ju ẹnu ẹ lọ nítorí pé àwọn àwọn ti gbàgbọ́ pé ńgbà tí tọkùnrin yẹn hàn generally kì í hàn kí ló wá fẹ́ dí àwọn lọ́nà láti má dáràn pẹ̀lú abẹ́ àwọn. ọlọ́run ọba tó sì gbá ọlọ́run ọba tó gbá wàláhì ó lè jọ hàn àfi bí ìgbà tó rùn bá yọ lọ́sàn-án ní bá di pé gbogbo ìgbà tí ọmọ ń ṣe zìnà kó tó di kọ́ fẹ́yàwó líle níbí rẹ̀ máa le àfi bí sàǹdà fúlàní. òwò afẹ́yàwó tán. gbogbo ọ̀nà lọ́ọ́ gbà gbogbo ọ̀nà náà nìyàwó náà gbà ó dáwákà dáwákà ó dìdí rẹ mú rẹ mú gbogbo ẹ̀rọ ni àfa àfi bí okùn tó ń fi fa màálù ọ̀rọ̀ ni kí ló dé kí ah tó ah, ah, ah láyé yìí tí mo ti

ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ lọlọgbaragada wọn ò ní gbọ́ kó kí ló dé gbogbo etí ò bá ti fi lóyún ńlọ ti fòògùn kóògùn bàjẹ́ látàrí àǹtẹ̀zínà àìmọye oyún tó ti ní tí wọ́n ti fọ̀ dànù wípé oyún ẹyẹ lélẹyìí kò ní í ṣe gbé hàn àti wí àti gbọ́ àfà nígbà tó bá wá fẹ́ lóyún tó ti wá wà lọ́dọ̀ ọkọ oyún ọ̀wá ni wá má gbogbo àlùbáríkà ara rẹ̀ ó ti lò dànù irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ mà gbèsè tọkùnrin náà ni. lórí yẹn gbogbo omi tó lè dán ọmọ lára rẹ ló ti ló ti ló ń lòkú ló dànù alánà dànù nísìnyí bó ṣe fẹ́yàwó gidi lóòótọ́ tàbí fẹ́yàwó wọ́n bá ní ńgbà lọ gbọọrọ tí wọn ò bí ma wọ́n lọ fún medical check now medical check up ńgbà tí wọ́n lọ wọ́n bá ní ọkọ ló ní àléébù ló láàyè nítorí pé omi rẹ̀ sómi ṣòro báyìí ni kò lè dọ́mà kékeré wí ọ̀dàkù tí wọn fẹ́ẹ́ tí wọ́n ti mẹ́tíkù dọ́kítọ̀ wọ́n máa ń sọ information pass nítorí kọ́ mọ̀ bàbí kókò ọ̀lọ́ máa ṣẹlẹ̀ nínú ọ́fíìsì ehm, ẹjọ́ ìyàwó ẹ̀yin ẹ̀rọ ajáde kí ni mo fẹ́ jáde sí this issue has to do with the both of us ọ̀wá ni kémi ọ̀jáde ìjọba délé tó ń parọ́ fún mi kọ́ mo rò pé yé àbẹ́yẹ ó tòótọ́ tó dẹ̀ ṣẹlẹ̀ náà ni pé ọkọ yín we are very sorry tó omi wa nísìnyí ó ti di sómi sòrò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ omi ti pọ̀jọ́ kà lọ tó ń tó máa ṣẹlẹ̀ nísìnyí ni pé kómi ó tún lè ba àjẹ́ kó tún jí pépé padà ó máa nídìí àwọn àbí òye àwọn exercises kan tí yọ̀ọ̀mọ̀ kù yọ̀ọ̀mọ̀ bẹ́ẹ̀ ní òkè ti ta àgbàlérò nìyẹn ó máa máa take our treatment kan ó máa maintain ó máa ẹ́. Eh? tó títí ìgbà wo ni wọ́n fẹ́ tó dà ah, wọ́kùnrin ìgbà tèmi jẹ́ látọdún mẹ́wàá. ee ìgbà tó ń nánà kú nà ń kọ aláìlórí lọ́wọ́ nàìjíríṣọlá tó nísìnyí yóò wá di wàhálà wọ́n lè máa paasi wọ́n lè máa pass operation fún wọ́n lè gbé akíní ah, kankan eh, but eh, possibility tó fi lè wà positive eh, two percent la ní two percent abẹ́rẹ́ rí nǹkan mọ̀ téèyàn fi wá di wípé yọ wá sẹ̀mí yóò kù ní lọ́mọ kó lọ́n ẹlẹ́dàá kó sànù wa torí di eléyìí ẹja dínà sí bàjẹ́ ẹja dínà sí ranù zina tẹ rí yẹn ó máa ń ba tèèyàn jẹ́ láyé ó máa ń ba tèèyàn jẹ́ lókè yàmù wọ́n ní nígbà táwọn ọmọ náà bá wọ̀ náà ìgbà tó ń bá wọ̀ náà àwọn akọni pé tó bá ṣe zina tí ò bá ti jìyà rẹ̀ láyé gẹ́gẹ́ bó ti wá nù hadith Ubadah ibn Samit radiyallahu anhu wọn lànà bí sallallahu alaihi wasallam ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó wá sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tó bá ti lè jìyà rẹ̀ láyé láwọn ẹ̀ṣẹ̀ tó níyà tó lọ sọ pé ẹni tó bá ti báyìí ti báyìí fún bí ẹni tó mutí bí ẹni tó jalè bí ẹni tó ṣe zina bí ẹni tó parọ́ zina máyà bí ẹni tó pààyàn gbogbo àwọn tọ́lọ̀ ní kó ń ṣe fún wọn ti ṣe fún láyé fọwọ́ kẹfọ́rọ̀ tó lẹ́ ìyà tó ti jẹ lórí ẹ̀ṣẹ̀ ńláyé yọ pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ẹ̀ṣẹ̀ yẹn nìkan ní òkè ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ fún òní bíléèrè rẹ̀ máa ń jọ gbẹndà òkè yá mi amẹni tí o bá ti jìyà rẹ̀ láyé yọ máa bẹ tahtal mashi'a yọ máa bẹ lábẹ bọlọ bá ti fẹ́ insha Allahu afa an wa insha azaba tó bá wọlọ àtàmójúkúrò fún tó bá sì wù yóò fi ara rẹ̀ jẹ́ inú fáìlì táwọn ń sìn náà wà ní tọ́ba ti jìyà láyé eléyìí ò túmọ̀ sí pé kí n lè bá jìyà rẹ̀ láyé ẹnìkan wá ń ṣe zina nínú nàìjíríà wa nínú nàìjíríà tó wá bí tí wọn ti lòfin ọlọ́run tí wọn ò lo ṣẹ̀ríà ibi tí wọn ti rí láwọn ń lo ga gbogbo ṣẹ̀ríà tán kà máa kọ́ lẹ̀ lásán ni kì í ṣe ṣẹ̀ríà ẹ̀nà ṣẹ̀ríà báwí nǹkan tó ṣe yín tọ́lọ̀ ní kí wọ́n ṣe fún ni hmm, ṣẹ̀ríà fi kọ́ lẹ̀ lásán so bó ṣe zina ní agbègbè bí tá ti máa ń lo ìṣẹ̀lẹ̀ àná bí òkè ọ̀yà pẹ̀sẹ̀ntì ọ̀nà wọ́n wá kú kó tó kú òtò wá ṣe zina tiri pé kò síbi tí wọ́n ti nà wọ́n wá bá wa wá sọ pé ẹ bàbá wá tí mo ti ṣe tó ń ti ṣe zina báyìí ẹ ẹnu lẹ́gba ẹnu lẹ́gba kóhun ti kóhun ti jìyà látàyè àbí èyí wa àlè nà lẹ́gba torí ẹni tá a lè nà lẹ́gbàá ní ìsinmi tó bá jẹ́rú fún wa òfin ṣẹ̀rí àsopọ̀ tó wá pẹ́ rú èèyàn lọ́ba ṣe zìnà èyí lẹ́nà ẹrú bá sì ṣe zìnà ẹgbàá fífì kò bá àti níyàwó kò bá àmọ́ sì níyàwó gba fífì náà ní kò ní jù bẹ́ẹ̀ tọ́ ẹnìkan tí èsì ẹrú tí èsì kí wọ́n wá lọ múra rẹ̀ wá pé ẹ̀nà mi pé ọmọlẹ́yìn yín lòun ọmọlẹ́yìn ọmọlẹ́yìn wa bá ẹ̀yìn mi ní ẹ̀nà mi bàbá àlè nà ọ́ àlè nà ọ́ nítorí pé òfin tá a fi nà ọ́ àwa nìkan ò lè dá lò wípé àwa là ń apply ìṣẹ̀rí àkọ́nà ibi tá a wà yìí sẹ́mi pé níbẹ̀ yẹn tó yóò bí oríṣiríṣi wàhálà lẹ́yìn náà tẹ̀ máa ń nà yẹn ọlọ́nkẹ́ kọ́ gbẹ́mìí mi tó bá jẹ́ pé ìlú tẹ wà ni wọ́n ti ń lò fún wọn á dájọ́ fún ó lò orí pa ń lò ló kú á sọ pé òfin lọ́pa ẹ̀jẹ̀ rẹ̀ sọnù kò ẹni wọn ní sọ pé ẹni tó lù lọ́pa òfin lọ́pa sàmú nìsín ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ọkùnrin àwọn akọ́nà kan wọn á sọ pé à zina àgọ́dọ̀ owó zina náà ọ̀jọ̀gba ni ọmọ kí wa ọ̀yọ̀yọ̀yọ̀ bọ́ bẹ́ẹ̀ lẹ́nu bá ń fi ọmọ ọlọ́mọ lọ́ba dákú láti dídákú lọ́ba kú ẹ pààyàn náà ni rẹ̀ pé àwọn èèyàn gbọ́ tẹ́lẹ̀ fámìlì rẹ̀ ọ̀mà wọ́n sá lọ lọ́dọ̀ apá rẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so wọ́n á di kí wọ́n gbókù rẹ̀ jáde wọ́n lọ àbá ṣe kíni àbá àpààyàn àbá àbádáran nítorí pé àbá àdáran lóòótọ́ náà torí lábẹ́ òfin ọlọ́ọ̀ ẹni tó jẹ́ alákòóso gbogbogbò tí máa ń lo ṣẹ̀ríyà òun náà ni ó mú gbogbo àwọn nǹkan yẹn ṣẹ tọ́ bá ti wá di àrẹ láyé tó bá di lọ́la gbé ndàlù kí àmọ́ ọmọ abẹ lábẹ́ bọ́lọ̀ bá ti ṣe fẹ́ wọ́n wá ní táwọn ọmọ náà bá wọ́n náà nǹkan kan máa yọ wọn lẹ́nu wọn ní gbádùn mímí wọn ní jágara kíá ni ọmọ náà mí ẹ kò ní kú náà ní kò sì ní sẹ́mi láyà mútu fi há wọ́n láyà tó ọmọ náà yẹn ìgbà tó ń bá wa wà nù náà yẹn sẹ́mi ọ̀kẹ́ni tí. ọ̀ràn tí ẹ gbé tó gbé wá ná ó lè yàtọ̀ sọ́ràn tó ń zìnà ọ̀ràn tẹni tó ṣẹbọ ọ̀ràn tẹni tó jẹ́ mùnáfìkì ọ̀ràn ọ̀ràn ọ̀ràn lóríṣiríṣi wọ́n ní gbogbo ọ̀daràn tó wà nínú náà nǹkan kan tí wọ́n máa jà wọ́n láàmú tí ò ní jẹ́ wọ́n gbádùn kún níta ẹ̀ máa ń ṣe níta máa jẹun lẹ́sìn máa oorun para yìí nínú náà jahanna kọlọ ẹlẹ́dàá kó sàánù wọn ẹjẹ́ ajáwọ́ ń o ẹni tí ṣe zina jáwọ́ ń ẹ jìnnà sí níjọ́ dájú òun náà ní pé ojú ọ̀nà àná ojú ọ̀nà aburú ojú ọ̀nà ojú ọ̀nà àdánù iná lójú ọ̀nà ọba ni lọ́kẹ̀jẹ́ kó ti láwùjọ Yorùbá wa yìí ó ti ó ti torí ẹ lẹ́sẹ̀ rí tí wọ́n máa ṣe àwọn béèrè rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ lórí pé hàn ah, pé eh, èèyàn bá kó lọ sọ́dọ̀ pé èèyàn àmọ́ tó ṣe pé wọn ò tí ì so igi ẹ ṣé yẹn tó á fi máa fi mẹ́rin kí lẹ́yìn ọwọ́ á ṣe ẹ gbọ́dọ̀ fa bó ló ṣe tọkọ rẹ ẹ so igi ó ti bímọ mẹ́rin zina nìyẹn àwọn ọmọ zina nìyẹn ọwọ́ pọ̀ gidigidigidi láwùjọ Yorùbá yìí ẹ tún wọ́n rú Ramadan dá wa ní ìfẹ́ àwọn òbí mi wọn làwọn yọ̀ǹda fọmọ àwọn kọ́mọ lọ bá ọkọ rẹ̀ àfẹ́sọ́nà kọ́ lọ bá ṣe Ramadan nígbà tí wọ́n yáyàn léyàn lè wọn à nítorí kó lè máa láǹfààní àti dáná fún dáná fálè àlè àtàlè ọmọ wa sun abẹ́ òrùlé kan náà wọ́n ní ẹ ayé ń serú ẹ̀ sẹ́ńlá ayé àdánù náà ayé aláìlágbọ̀ yẹ́sì irú rẹ̀ wá wá wá di tọrọ fọ́nkálé láwùjọ Yorùbá yìí ẹlòmíì jẹ́ tó fẹ̀sì rẹ́rìn gan tó yẹ ta ní ọ̀sẹ̀ máa tó de kán so igi wọn so igi déyìn tó gbọ́ sóko tó di ẹ̀ ẹ̀gbọ́n ká. nígbà tí èsì pé wúrẹ́ bò ń jẹ ok báwo ni wọ́n sì wá sọ pé kọ́mọbìnrin kan tí èsè ìyàwó kọ́mọkùnrin kọ́ lọ dáná fún un wọ́n jọ wá máa gbé kọ́gbọ́njọ́ jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ tó bẹ́ẹ̀. tí wọ́n á sọ pé ìwọ ọ̀ ń bẹ̀rù ọ lọ. à kò ìmọ̀ ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà náà ni àbúrò ṣẹlẹ̀ náà ni à má tètè kọ́ gbádùn tètè tètè kó obìnrin náà ara tiẹ̀ náà di pépé ìwà lọ mọ àlè pọ̀ àwọn bàbá òfògùn ọ̀pọ̀ àtàwọn àyà àdánù tó ń fọwọ́ sírú gbogbo orú nǹkan burúkú yìí so gbogbo eléyìí ó ń ṣàpèjúwe bá burú ṣe pọ̀ láwùjọ wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tán ni kò lọ sukùl tó jẹ́ pé gbogbo ayé lọ sukùl gbogbo ayé lọ sukùl náà ni wọ́n fi ń jà rábà àwọn òbí wọn ní òbí tí ń tiraka tó yẹ pé tipátipá ni wọ́n fi ń rí ni tí wọ́n fi ń gbẹ̀míró àwọn pé bí mánu wọn rán ọ lọ sí sukùl wọ́n ń sanwó sukùl pé bọ́yá bọ́ ọ ètò bá jáde bóyá o lè fi pa tọrọ o lè fi pa títì tó fi tún gbèsè ayé tiẹ̀ sí àti tàwọn ewu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí sì náà wọ́n lọ sí sùkúlù bẹ́ẹ̀ pé ẹ̀wù tí wọ́n ń wọ̀ gan-an nínú àwọn ọgbà ilé ẹ̀kọ́ gbogbo wọ̀nyí láwọn ilé ẹ̀kọ́ gíga ó ń ṣe àpèjúwe àwọn ilé ẹ̀kọ́ gíga wa gẹ́gẹ́ bí àgbàlá zìnnà tó fẹ̀ ni. látọ̀ lẹ́kí gbogbo àwọ̀ báwo ara rẹ ti ṣe rí lọ́hàn àtà yìí. yóò tún wá lọ wọ ẹ wọ́n ti pè ó lè jẹ́ pé kọ́mú lásán ló gbélé ọwọ́ lẹ́gìsì sókòtò ó gbé kọ́mú lé wọ́n á ní ọ̀ ń lọ lẹ́sìn lẹ́sìn wo ló ní lónìí ó lè ní three four one lónìí yóò tún wá tọ́ yọ tọ́ ti yọ tọ́ gbogbo ẹ̀ yóò tún wá lọ kó irú gírísì kan sórí tó ṣe pé òróró ó tó dín ẹyin méjì. dúpẹ́ àwọn ti gbọ́lọ́lọ́ gbọ̀lọ́lọ́ gbọ́lọ́lọ́ gbọ̀lọ́lọ́ àfa bàtà náà yóò tún dé ìjọ fi ń kalẹ̀ ń kù sódà tí ẹ̀ bá tiẹ̀ tìtorí tó ń wọ̀ wò ó ẹ sì torí bíbà tó ń ṣe ń dún ẹ wò hùn torí bàtà yẹn yóò máa pàkíyèsí ni àfa ṣé ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ ni bàbá àti àtìyá rẹ tó ẹ pé wọn ń pa ìkùrọ lóko ni láti wá owó tí wọn fi sanwó sùkúù tiẹ̀ tó ronú ọmọ ẹni tí wọ́n ti. yọ wá jẹ pé chiefu kan ló gbé ọ lánàá Mr. Okechukwu ló tún gbé ọ lónìí ó tún retí Mr Paul lọ́túnla kámọ́sọ àwọn aláàjì ọ̀daràn ìwọ́ wá ti ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ọba ń pe bàbá rẹ tó ń pe màmá rẹ ọmọ wa tún àfi bí asínrín ọmọ sèse ọmọ tí ń gbọ́rọ̀ ah, dáàdi mo ní kí n pè é kí n béèrè aláṣà yìí náà ni ẹ sá kú ìtọ́jú wa la ilaha illallah ọmọ ẹni ìbájọ ni àbáyọ tí ọmọ àdùnnú ni wọ́n jẹ́ fóbìrì àbọ̀mọ̀ òfò téèyàn bá fẹ́ ma òkodoro sọ́ma ọmọ gidi lọ́ma àbọ̀ máa kú tí bá fọmọ sí higher institution ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín kó kúrú sílé ìwé wọn ẹ má kúrú ẹsẹ̀. ẹsìn mẹsàláì máa tún gbé àwọn èèyàn dìde tọmọ òní máa bí wọn ti jẹ sí yín wọn kọ lọ straight sí department tó bá ti lóun kẹ́kọ̀ọ́ matric number ọmọ yìí ẹ bá ní wo fáìlì ẹ báwo ni ti participate in school sí báwo ni ti ti jẹ òbí rẹ la ọ̀nkù rẹ̀ ni wá èmi ni wọ́n gbé dìde ńlẹ́ pé kí wọ́n á wo bí sẹ́sẹ́ à inú wa dùn gan bá a ṣe ń fẹ́ káwọn òbí ọmọ ṣe nù wọ́n bá kàn sí fáìlì ọmọ sẹ́mítà kan ṣèdánwò rẹ̀ kàn yín f nine nine lọ́gbà nínú sọ́bjẹ́tì mẹ́tàlá mélòó ló kù ó mẹ́rin gbogbo àwọn mẹ́rin náà í í í í wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlà bìlà sẹ́mi ọ̀káyìn gan agbọ́sọ̀fìlànà lọ̀rọ̀ tẹ̀ ń gbọ̀n ọmọ tẹ̀ ń náwó lé lórí ọmọ tẹ̀ ń láti fẹ́ẹ̀ ti kọ́tà ó ẹ tètè bá fowó rẹ sẹ́dájì ó ẹ fẹ́ tètè kújú ó tì mí láàrin àwọn ẹlẹgbẹ́ mi ó ọlọ́wọ́ máa bọ ilé àṣírí ó. àfa táwọn lọ wówó yá lọ́sùn tán lọ tán lọ pàjọ lójijì torí pé wọn fẹ́ kójú ó ti ọmọ wọn ẹ wá wọ ọmọ tí wàá ń dojú tì òbí. sẹ́nu kó tí o ti ọmọ àti kó tí òbí ṣé kò sàn kó ti ọmọ ju kó má ti òbí lọ. nígbà tó bá ní kí wọ́n wọ́ ọmọ nǹkan ó sẹ́ẹ̀lì tí wọ́n ní gbé wọ́n débẹ̀ wọ́n ló ti kókó ń bẹ̀. lórí skul náà rẹ́kọ́ọ̀dù mélòó ló ní rọ́lá tó wọ́n bá bá kó ti kó lọ sí hostel kẹrin lọ́wọ́ sí information ti skul ní àkókàtù nígbà tí wọ́n tún lọ dìpátímẹ́ǹtì tó tún lòún wà tí wọ́n rí i wọ́n kàn rí sẹ́nìkan lọ́mọkùnrin gba i love you oh you are my life. n ah. bá wò ah, bí a tí èsè sì bá wùlé ni mò ń wò lọ́ọ̀fẹ́ fún ẹsẹ̀ wa títí wa wò pé àkínlódé ah, àdájù èlò wà bí láéláé àdájù dáàdì dáàdì ló sọ pé dáàdì máa mójútó báwo ẹ ti máa rówó àjọgbà dáàdì dáàdì bá ní ti bá wá lọ́ba túlẹ̀ wàlẹ́ ọmọ mi bó ti sá mi kó dé sùkùl má bàbá òun wá òun débi tí o sì padà sí sùkùl má kò tún padà lé wọn wá dóko kò dóko wọn wá délé kò padà lé la hawla wala quwwata illa billah bàbá kan ti sẹ́rì ó dúró ní ọ̀dọ̀ àwọn gẹ́tìmá ní yunifásitì tọ́mọ rẹ̀ wà wọ́n ti ẹ̀ lọ gbogbo long process yẹn wọ́n kàn jókòó bẹ́ẹ̀ ni wọ́n á fún wọn ní matric number ọmọ rẹ̀ ìwọ náà ti ṣe hostel tó wà ní yunifásitì lọ́mọ wa wọ́n á ní kí wọ́n bọ̀ ń pè é hmm. àmọ́ kọ́ mọ̀ sọ pé bàbá rẹ̀ ni wà ẹnìkan wà ó yẹ kéèyàn máa yọ sáwọn ọmọ lójijì kéèyàn bá lásìkò bàbá ẹnìkan wà lẹ́gì ìsòkètìlẹ̀ lọ́wọ́ débẹ̀ tí gbogbo òdì yọ bambambamba ìgbà tí ẹnìkan wà ń bóyá kọ́sítọ́mà ni ẹ wo ìdílé ti gbáyé nígbà tí ó débẹ̀ tó rí pé dájú oní ah! ó túlẹ̀ ni àmọ́ wùlẹ̀ sáà wọ́n ti parí sukùl lónìí so ọmọ ọmọ ti kúya ju ọmọ nù lọ ó délé má wùlẹ̀ sọnù ó délé ká tètè fi ọlọ́kọ̀ ìdójútì ni nìwọ̀ yìí eléyìí náà sì ń gbọ́ ńgbà tí èsì pẹ́ dálẹ̀ níbi nàìjíríà wa yìí náà ni wọ́n ti rán àwọn ọmọ lọ sí skul táwọn olùkọ́ táwọn ti ń bá wọn sì ranù fún wọn máàkì ó ló kọ̀ọ̀kan tí wọ́n máa pè é wọ́n ti ṣọkọ́tì ẹ̀ sex for mark odidi kò fẹ́ tọ̀kan wọ́n mú bá wọn tẹ̀wọ́n làdírí tiẹ̀ tú àwọn míì náà súnjọ́ ni nítorí pé ti ń ṣẹlẹ̀ láwọn institution wa nǹkan ti bàjẹ́ tipẹ́ nǹkan ti bàjẹ́ tipẹ́ torí bó olùkọ́ náà bá fẹ́ ṣe sí náà àwọn ọmọ yìí ń pè ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ náà sì máa sọ pé ṣé wọn náà sọ ọjà sí àbọ̀ ọjà sí láì jẹ́ rẹ̀ pé mo á já sí tí wọn dẹ̀ já sí bí àwọn ẹlẹgbẹ́ rẹ léèrè ó lè lọ bí wọ́n ti pé o mo pé lọ́la ó máa ṣàlàyé fún ẹ so torí ẹ gbogbo táwọn bá ti ní tiẹ táwọn bá fẹ́ lò ẹ wàá wà available ni wàá máa pàṣẹ ni. wàlà hàwùlà wàlà quwwata illa billah. olùkọ́ máa bá àwọn ọmọ sọ̀rọ̀ tó yẹ kí gbogbo wọn kí wọ́n jẹ́ni tó lẹ́kọ̀ọ́ tó níjẹ̀ríba sí i. ẹ̀rí táwọn kan máa ṣeré nu class láwọn ọmọbìnrin táwọn kékeré ẹni tó ń gbé àwa nìyẹn á lè bẹ̀rù náà ah, Mary Mary Mary I have been warning you since o. Oh wàlà àwùlà wàlà quwwata illa billah torí de eléyìí a rí i pé nǹkan ti ṣe é omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ọjọ́ ti pẹ́ BBC London lẹ́yìn tí Professor Oyeyu BBC London náà tún gbé àwọn èèyàn dìde wọ́n dẹ́ ma bí àwọn ọmọbìnrin tó àwọn wá àwọn ọmọbìnrin tó beauty tí wọ́n wọ̀wọ̀ kú wọ orí ibú tí wọ́n máa wọ̀ ọ́n tí wọ́n á ní kí máa fáwọn wá admission wọ́n á tájẹ́tì àwọn olùkọ́ ní department ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló tún dín kótó àtọ́bá ti gba tí wọ́n ti kọjá lára wa ó admission àgbà admission school ọwọ́ wa lọ́wọ́ ok ọwọ́ ẹ̀yìn lọ́wọ́ gbogbo àwọn omi mọ di kaka di kúkú ní sukuu pé i'm a man of principles i'm a man of integrity integrity bá jọ òkú zina yìí náà ní sáà ìwọ sì níyàwó tiẹ̀ lé ọ̀fẹ́ kẹ́nìkan kún fìlọ́kulọ̀ lọ ọláwọn ọmọ tiẹ̀ náà sù ọ̀fẹ́ kíranù yọ tọ́ sí wọn kí ló dé tẹ̀ ń bá tàwọn ọmọ ọlọ́mọ jẹ. orí de eléyìí ìjà bẹ̀rù ọlọ́run ẹtù ti fẹ́ ṣe táwọn mọ̀álẹ́m láwọn alẹ́ kéwú wọ́n ní wọ́n máa kọ́ ọmọ ní kéwú ntaake táàfi gbalada táàkì táàfi sórí ire mọ̀álẹ́m bá tún fojú sáwọn ọmọ alẹ́ kéwú la gbọ́sẹ̀ di kójú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe híóhíó táyà àwọn ọmọ ń ga tí wọ́n ń gún ló máa ń wò pẹ́ lómi ò ní mú àwọn eléyìí máa ń lọ́wọ́ ẹ ṣe bí ọ̀yà nípa tó fẹ́ sọdẹ rẹ̀ àbí gàlà yóò bá ra àwọn ọmọ ọlọ́mọ mú yóò bá wó wọn mọ́lẹ̀ màálìmù kẹ ẹ̀kan náà ló fọ ọmọbìnrin méjì lóyún lékè ó lẹ́lẹ́yìn náà kọ́ lọ́la kọ́ lọ́rọ̀ sólò lẹ́lẹ́yìn náà subhanallah ìwọ́n tó ló ń ké wú dáa pé nákẹ́lí òfò lọ́wọ́ wáká wípé oògùn bí ó ṣe rọrùn láti rán ọmọbìnrin mú bá sùn ẹ dákun ẹ gbọ́ nǹkan mẹ́rin ayé tó a ti tọ́ dàbà yìí àwọn ọmọbìnrin wọn fẹ́ wọ ẹ̀wù tí ó di adá wọn mà lóbìnrin má fa ẹ̀wù táwọn ọkùnrin wọ̀ ló wù wọn báyìí wọn wọ ṣòkòtò kí gbogbo ẹ̀ kó wú bàǹbà bàǹbà wọn wọ mínísítẹ̀t kíkálukú wọn tún gbẹrun orí bíi tàṣẹ tọ́ọ̀nì ẹlòmíì gan àfi tó ọba tó wetí rẹ̀ tó rí yẹtí rondo lóòótọ́ mà lóbìnrin àmọ́ wọ́n ní yẹtí nǹkan ò indicate kó obìnrin nígbà mi bọ́sà ọmọkùnrin mi náà tó fi yẹtí etí àbẹ́yìn ò rí ni ọmọkùnrin mi tó ń ti rí tí wọ́n bá di sùkú wọ́n bá di pàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ọmọkùnrin bá ó lè gbé torí kó ń gbá bọ́ọ̀lù àdánù ló ṣe wàrántì gbogbo orú àwọn àmúrabá so kódà ó débi pé tọmọbìnrin bá jáde lónìí pẹ̀lú wọ̀kú wọn tó bá fi lè lọ sọ́tún tó lọ sósì nínú ìlú tó bá fi lè padà á lé tó rẹ́ni ṣe sísì sísì ẹ̀wò wa wọn ń pè yín tí rẹ́ni sẹ́wọ́ sí i pẹ̀lú ògbọ́n náà tó bá padà sínú ilé yóò bù sẹ́kù ah ṣé wo ni ni òtó wo ni ni àbí wòyàn ni òtó wòyàn mi dẹ̀ múra bí mi dẹ̀ ṣe múra yìí báyìí sẹ́nìkan má lè ṣe ah báwo ni yẹn lò lẹ́lẹ́ àbẹ́ rí nǹkan mẹ́ àfi bí ẹ̀kọ́ tí wọ́n lé kalẹ̀ pé lè lò lẹ́lẹ́ ẹnìkan kùn tiẹ̀ wá ṣó interest ìdí nu tẹ́ fi rí i pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ gbé ìwòwò wọn síta díẹ̀díẹ̀ gbàtà rí pé kò attract àwọn èèyàn lọ títí because everybody is doing the same thing so therefore ẹsẹ̀ jẹ́ àlọ́ sí the next level ó jẹ́ pé ìhòòhò tá a máa gbé tẹ̀ ó tún ju tàkọ́kọ́ lọ tòun ló fà á ló fi jẹ́ pé ẹlòmíì fẹ́ lè gbé pátá jáde ni nítorí kọ́sá lè jẹ́ kó ń lò rí kọ́sítọ́mà wọn ò gba kọ́sítọ́mà mọ́ ń lọ́wọ́ láì jẹ́ pé ń ta newspaper ẹ wá wo ibi tí ìdìnnà dé lónìí wàlá ọba yẹn lẹ́rù kò jẹ́ nǹkan bàbàrà pé bóyá àfẹ́wọ̀ eh, eh, bọ́ọ̀sì bọ́ọ̀sì tí wàá kún wọ́n sì ní no passenger is allowed to stand so bọ́ọ̀sì sì ti kún so ọmọbìnrin ló sì wà lẹ́yìn wọ́ọ́dọ̀ you are the last passenger to enter ìwọ́ràgà. Man, if you don't mind, let me laugh you. Laugh you. Afa? lọ́mọbìnrin bá jókòó lé ní orí ìta. Màá ní ah, ẹ wọ́wọ́ oníwà ọmọlúwàbí. Àánú rẹ pọ̀. Àbẹ́ ẹ̀rọ àánú máa bàbá aláàánú ara ilé àwọn ọ̀daràn. Kọ́mọkùnrin la gbogbo rọ́bìṣì pọ̀. Ẹyin náà bìrọ̀ ayé rẹ̀. Nísìnyí ká pé. nǹkan kan ni wọ́n tẹ̀ ń sìn ká irú bẹ́ẹ̀ ṣe ní káwọn èèyàn gbélé nìsín wípé torí coronavirus wọ́n á ní wọ́n fẹ́ pín oúnjẹ lẹ́yìn pé bí ń pa àwọn èèyàn gan kọ́ bá lẹ̀ so wọ́n á fẹ́ pín oúnjẹ wọ́n á ní ẹ̀tọ́ ẹ̀tọ́ ìlà méjì péré ni mọ̀ pé nàìjíríà ń bí bàtí ò ti àwọn onímọ̀ pé ọkùnrin ẹjọ́ ẹ̀sùn bẹ́ẹ̀ sì máa tó darí ókè ìwọ náà gẹ́gẹ́ bí ustaz kámẹ́ ti sọ̀rọ̀ àwọ̀ ọ̀daràn ustaz ni wọ́n ṣé ẹ̀yin obìnrin lọ́sẹ̀ẹ́ dúró ní abẹ́yàn ìtakùnlá ẹ̀rí pé ẹ̀yin obìnrin ọ̀fẹ́ dúró àwọn obìnrin kọ́ táwọn ọ̀fẹ́ dúró lẹ́yìn obìnrin ẹgbẹ́ wọn pé àná náà kọ́dọ̀ obìnrin ó tún máa sọ pé mí àní kàṣíà kàṣíà kàṣíà mẹ́ta mẹ́rin márùn-ún bẹ ní supermarket sọ àwọn obìnrin wa wà mẹ́ta ọkùnrin mẹ́ta àwọn obìnrin tó wá ń discuss láàrin àwọn láíláí láíláí mi lè lọ sanwó lọ́dọ̀ obìnrin tó máa máa fi hàn jẹ́ chingom ah so àmọ́ ọ̀dọ̀ ọkùnrin kọ́ pé à wọ́n máa mọ̀ pé yẹ olú ẹ̀dẹ̀ olú ẹ̀ wà valuable olú ẹ̀dẹ̀ wà reasonable olú ẹ̀dẹ̀ wà ẹ́ ò ń correspond ẹ wo ibi táyé bàjẹ́ dé lónìí ẹ wá ní ìdìnnà pọ̀ lọ́pọ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí putin ṣe zina ẹnu òdó pẹ̀lú àdánù tí wọ́n ń pa ń di zina wọ́n máa ń ròyìn fáwọn obìnrin tí ò ṣe zina kọ́lá àwọn míràn tún máa yá bu rẹ pé àtẹ́lẹ̀ ọkọ mi wọ́n jókòó sí ọbẹ̀ pọ́n mẹ́ta ẹran pọ́n nǹkan lórí orí dáyọ̀ kù sínú wá wọ ayé bí. bí báwọn ti ń rówó orí ibo nídìí iṣẹ́ àgbèrè iṣẹ́ àdánù tó ń fi jẹ́ kápítà gbogbo àrùn gbogbo abẹ́rẹ́ nínú gbogbo àrùn sódò sí kọ́lá ẹlẹ́dàá kọ́ sànù wa torí ìdè eléyìí àrọ̀ wa o a sì bẹ̀ wá ẹjẹ́ ká dínà sí ìbàjẹ́ ẹjẹ́ ká dínà sí ìranù ọlọ́run ọ̀bọ̀ fẹ́ nínú tí máa ń ràn yàn lọ́wọ́ tí èèyàn máa fi dínà sí ìranù wọn náà tètè láti ọlọ kullu al-mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum. وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إذا àwọn mọ́mìnì lọ́kùnrin wọ́n rẹ ojú wọn sílẹ̀ fún ṣèṣọ abẹ́ wọn torí pé líǹkì tó ní agbára ń bẹ láàrin ẹyinjú àtàbẹ́ ẹyinjú bá immediately yóò kọ́ lọ sí switch control ọkàn yóò connect ẹ̀ máa bẹ̀ ni lórí títì rẹ ti ń gbé le koko lórí pọ̀ ń wára bá rẹ ju yín lẹ̀ ẹ̀ tí ẹ̀ ní rírì kúrì ámbọ̀sibọ́sí pé abẹ́yẹn ọ̀mà bèrè ń bọ́lá ti wá pa àwọn ọkùnrin láti náà ló pa àwọn obìnrin láti ẹ̀yìn náà rẹ ju yín lẹ̀ kẹ́ sọ abẹ́yẹn. nínú nǹkan máa léyìn ẹtì náà títì náà ó náà ní kí wọn máa ronú aburú ọwọ́ ìgbà tó ń ṣe ló dùn má àmọ́ ìbànújẹ́ rẹ̀ láíláí ni kì í ṣe bọ́dànù kì í ṣe bọ́dànù ẹlòmíì ní sin yí báyìí lẹ́yìn ìgbà tó mọ̀ pé sí náà dá lóbìnrin ń gbé àwọn ẹni tó ti bá ṣe zìnnà ṣépè ní nítorí pé òun sọ pé àwọn náà parí oúnjẹ tó ń fi bímọ láyé nítorí pé gbogbo ètò wọn bá fi fi ma gbogbo ẹ̀ ló ti ná dànù nínú tí máa ń ṣe sábàbí tí yẹn máa fi dínà sí zìnà wọn náà ní ká tẹ láti Ọlọ́run nípa ìmúra obìnrin obìnrin ó gbé aṣọ gbàgẹrẹ rẹ̀ wọ̀ tí ó torí wá títí dé sàlẹ̀ táà ní ma báwo ló ń gan rí inú aṣọ yàtọ̀ sí ìjèlèbáàbù táwọn obìnrin tún wọ̀ tó tún ti tọjá pé ó fún wọn dán tí ó yàtọ̀ táwọn tí wọ́n skẹ́ẹ̀tì àti sinmi. àmọ́ jẹ̀lúbáàbù tí ó rí lambúlambù sáàní ma bẹ́ẹ̀ni tó wà nù aṣọ ti tóbi tó bó ti ṣe kéré sí. ẹ̀sì rí kọ́lọ̀ fi ń bu àwọn ọmọbìnrin láti rí gidigidi nítorí pé tí ọkọ bá padà fẹ́ ọ tọkọ bá fẹ́ ọ ó lè jẹ́ pé bó ṣe rò pé ó rí ò rí bẹ́ẹ̀ nítorí kò láǹfààní àti máa bọ́ sanra bọ́ sanra gbòòwú gbòòwú wọn kàn wò pé bó ṣe àpíà nínú jìlbáàbù rẹ ó ti dùn mọ́ ó ti dáa fóun tó tẹ̀wọ̀n kí tó bá padà lọ rí i pé o ò rí bóun ṣe lérò pé o rí o ò tóbi bóun ṣe lérò pé o tóbi yọ gbà kámú yóò sì gbà lọ. nítorí pé ìmúra ẹ̀sìn tó múra ló jẹ́ kó wù ọ́n aláìsàn tí ọjọ́ gbogbo ti wò ó gbogbo ti bà lé wọ́n ti yàgbẹ́ lé lórí tẹ́lẹ̀ náà wọ́n ti ma bò lára rẹ̀ rí ṣáájú kó tó di pé wọ́n fẹ́ nínú tí léèyàn sí mójútó báwo ni ìgbésí ayé rẹ ó ti ṣe nítumà tí wọn náà ó lè dẹni tó ṣe yí pé ó lè mójútó ọmọ àtayá kọjú mọ́sẹ̀ rẹ̀ nítorí pé owó tó bá dilẹ̀ làá fi lẹ́rán owó tó bá dilẹ̀ òun náà ni àṣetọ́ ni máa ránṣẹ́ lẹ́yìn ọba dilẹ̀ èyí ò lè ráyè pé a máa lé dìbàdì ẹ̀ kọ́mọ́ a máa yàgbẹ́ kálé kọ́ yàgbẹ́. mójútó bá dilẹ̀ ní rúrẹ́ sọ gbàtọ́ bá ti kọjú máa tó wúlò kò sí tàbí ṣùgbọ́n ó ráyè fúnra nù. èyí máa jẹ́ kí ọkùnrin tí ò wá tó yẹ kó ṣe kọ́ kọjú máa kọ́ gbé nobẹ́ẹ̀lì kọ́ máa ka nobẹ́ẹ̀lì nulẹ̀ fáwọn ọmọbìnrin tó jẹ́ pé wọ́n wá gbọ́dọ̀ bàbá rẹ̀ àwọn ọmọ àyíká àwọn ọmọ ará tí wọ́n á gbọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n á kó nǹkan nọ́bẹ́lì fún wa àwọn náà máa gbá àwọn gbọ́ nọ́bẹ́lì àbá yọba di pé nǹkan mi wọ nọ́bẹ́lì nọ́bẹ́lì ọba nọ́bẹ́lì láìsí wọn. nígbà tó di lẹ́ni náà ní ti dandan ni kọ́mọkùnrin ọkàn máa jókòó kalẹ̀ ni ò ní láti máa síkì pé ah, bàbá mi bàbá mi bàbá mi báwo bàbá mi báwo kí ló ń fẹ́ tí bàbá rẹ̀ ó tún fún ọ lẹ́yìn tó ti bí ọ kí ló ń fẹ́ tí bàbá rẹ̀ ó fún ọ lẹ́yìn tí bàbá rẹ ti tọ́ tó ti bàlágà kí ló tún fẹ́ kó fún ọfẹ́ ọfẹ́ pa bàbá rẹ wọn náà lọ́wọ́ sẹ́sẹ́ kọ́ owó owó tiẹ̀ mẹ́nà ìdí tó máa ti struggle tó ń struggle ẹni tí ó jẹ́ pé ọkọ̀ dúmọ̀ nǹkan kan tó fẹ́ tara rẹ̀ ráǹfààní kan wọ́n èrò tó rí ranù kódà fẹ́ gbé ranù wá bá wọn wàlẹ́ ò lè ti ẹni náà lù ọfẹ́ bá tó ń jẹ́ ni bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin tó bá serious sani kan fi lọkù lọlọ yóò tẹpin láyé yìí torí ẹ̀ náà sọ pé ọwọ́ tó bá dilẹ̀ láti lẹ́ra so bákan náà nínú tó lè lé wá jìnnà sí ìranù náà nípa àwọn ọkùnrin agbìyànjú láti rí káwọn ọkùnrin jẹba máa bá ṣe kí wọ́n jẹ tó lẹ́sìn nítorí tí ó bá ti jẹ́ kó lẹ́sìn ìkọkúkọ. E làwọn ọkùnrin náà máa ń kọ́ra wọn ìgbà tó máa ń gbọ́ ìṣekúṣe tọ́kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe yóò máa wù wọ́n náà sí ìwọ lè má dá àyà ní láti wá ìranu rí fúnra ara rẹ̀ ó lè sọ fún ọ pé má gbàgbé tiwa náà o by the tó bá lọ ọ mú tiẹ̀ má gbàgbé mú méjì méjì ni ó mú wá o láì dẹ́rẹ̀kì so torí wọ́n ní irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ òwe lárúbáwá ni wọ́n ní àpòyúrò alẹ́ ẹ̀ṣìyà ìhà tàkà ẹyẹ ìṣubúlé ẹyẹ àfẹyẹ tó bá jọ torí ẹ nígbà tó o bá ti ń bá wọn ti ń ṣe rádaràdá rìn kò sí tàbí ṣùgbọ́n ibi tí ìranù ti máa ń wáyé náà nù bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin gbogbo àwọn tọ́ba máa bá ṣe tọ́ba máa bá rìn jọ́jọ́ kí wọ́n lẹ́sìn ẹ wá rí i ń tí àwọn ọ̀rẹ́ rẹ tán bá sọ ọ́ dà òun náà ni wọ́n padà fi bu ọ lọ́la tó bá di lọ́la ọ̀ márùn tọ́lọ̀ ti kọ́lẹ̀ fún bóyá ọ̀dẹni tó ń mọ̀ nípa ẹ̀sìn bóyá ọ̀dẹni tó ń mọ̀ fẹ́ gáìdì àwọn èèyàn nípa ẹ̀sìn so àwọn wà á dúró láti fẹ́ máa bọ̀ ọ́ a wíkẹ́ alágbájá náà ló di olè olè báyìí lẹ́ni tó ṣe pé abẹ́ ìrántí máa ní tá a jọ dánwò pẹ̀lú rẹ̀ láyé yìí hm? wọ́n tún lè rán èèyàn wá bí ọ léèrè pé ánà kúmùlà ẹ dákun kí lè dájọ kí lè ọmọ gómìnà ṣe sì ná yá ó sókè láì kọjá pé kéèké sẹ́yìn sí àti marina lórí pé àkàrà yóò tu yóò tu epo ni nítorí pé sẹ́yìn ṣe lónìí yóò di tàn lọ́la gbogbo gbèsè tẹ́ ń gbé lónìí àwọn kan rí àwọn kan pẹ̀lú wọn lẹ́jọ́ ṣe wọ́n dàbí kó sọ pé wọ́n ti di olùmọ̀ nípa ẹ̀sìn ni wọ́n lọ ń gáìdì àwọn èèyàn lọ ń gáìdì àwọn èèyàn tó fọlùkẹ́ debora ẹ florence jane johnson ranu àwọn kan pàdé rẹ ah, báwo ni ẹni tẹ àwọn ọmọ àwọn ọmọ lọ bàbá lọ arábìnrin ńlá àti wọn ti rí láti sọ ah, kí ló ṣẹlẹ̀ ọmọ mo ti dà fáà mo ń pè yẹn sẹ́jọ́ ọ̀tọ̀ sí ọ̀bẹ rẹ̀ a nírú ranù tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ ṣe láyé yìí àwọn ọmọ ẹgbẹ́ ọmọdé àwùjọ bí láyé torí pé gbogbo ohun tó ṣe lónìí yóò dìtà lọ́la sọ ara rẹ bàdìjáǹtì wọ́n bá jọ ọmọ kékeré tó ń lóbi tí ń gáàdì ẹ tó ń réyàn lọ́tún ló sì ti sọ fún ọ pé mẹ́sẹ̀ báyìí mẹ́sẹ̀ báyìí wọ́n ń ra yìí fún ọ nì nítorí lọ́la ọ̀la ń bọ̀ wá gbà tètè ọba ti lọ ṣe ségesège rán darandaran rán wàláhì wọn náà ló ríra rẹ tó ọmọ bára rẹ wí nígbà tí ò ní wúlò torí ẹ ẹrí pé ládùúgbò kọ̀ọ̀kan àwọn ọmọ kan wà ńbẹ táwọn àtijọ́ máa da àwọn máa dánú àwọn ọmọ òfò tó ẹ bá wọn lẹ́sìn wọn lóbi tọ́kọ́ wọn ń pa ẹ̀sìn àwọn àwọn kásá ti sèrànù kásá sèrègbè kásá kásá báyé jábí tí ò dá òbí gan ti rí ẹrí pẹ̀lú wọn ọmọ tí ọba ti lọ́rọ̀ gbọ́ láwọn ọmọ tí ń tẹ́yìn bá ń train irú wọn ni wọ́n fẹ́ máa bá tẹ̀ irú wọn ni wọ́n fẹ́ máa bá rìn irú wọn ni wọ́n máa fẹ́ yàn lọ́rẹ̀ ẹnì kí wọ́n abatẹ nìkan jẹ́ kó dúró sí pé màá sì dìfẹ́ǹdì rẹ títí láéláé dìfẹ́ǹdì báwo àtàkì torí ṣètọ́nì kan tọ́jọ́ gàgbà fún àwọn olórí ibú tọ́ba bá tèèyàn jẹ́ táńkọ́ qala inni bari'un minka inni akhafu Allah rabbal alamin ìgbà yìí làárọ̀ lẹ́yìn tí ṣètọ́nì bá bá tiwọn jẹ́ tán yóò ní kò sí tọ́kàn mi pẹ̀lú rẹ òmí bẹ̀rù ọlọ́ torí di eléyìí nínú tó tún lè ṣe sábà fi títì náà fi jẹ́ kó dínkù tí ò tiẹ̀ tán ó náà ní kí àwọn ọkùnrin ọ kò nídìí kíkẹ́ kọ́ ọmọ wa tánra rẹ jẹ ọmọ sọ pé ntí ní sẹ́lá pa ọmọ sọ pé ẹ ọlọ́ kò sí bòmí láti rí débẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó sì bọ̀ láti rí tó fi ránṣẹ́ ojoojúmọ́ lọ́rùn oúnjẹ fáńṣẹ́ láì jẹ́ wúrẹ́ òun fìdí ẹni pẹ̀lú káàdì sálánù alọ́nà ni wọ́n á gbé àwòrán bá fẹ́ tí wọ́n ń tọ́jú ìyàwó yẹn ọlọ́run mọ̀ sínú àrísìkì ọlọ́run máa dín náà rìsíkì fún un torí gbogbo èèyàn náà sọ fẹ́yàwó kété kí wọ́n lówó ná kó tó di kí wọ́n fẹ́yàwó àmọ́ wọ́n strọ́gù ọlọ́run ọba ò sì fi wọ́n lẹ̀ ọ̀dá wọn dára wọn irú ìyàwó ni wọ́n fẹ́ jẹ́ ọjọ́ bàbá rẹ̀ ọjọ́ bàbá rẹ̀ torí dáàtì tiẹ̀ ó ti fẹ́ ìyá rẹ̀ ti pẹ́ nítorí kó sì fẹ́ ìyá rẹ̀ dáàtì rẹ̀ a máa lọ bá wọn dé igi nínú gbó. tí ó sì wọ igi oṣù tí ó nà nítorí àwọn ẹni tí wọ́n bẹ̀ ń sẹ́ táwọn náà bá dé tán fẹ́ gbé fún olè bá gbé rọrùn àyùmáyé dádì dáa pé nítorí pé kí wọ́n lè bọ́ àwọn àyà yín iná ní dádì mi ló fi lọ sí alágbàro alágbàtì àyùmáyé dádì tó salágbàfọ̀ torí kébi ọmọ bàa pàyàwó pọ̀ ọmọ táwa làwọn abẹ́ tuntun wájú wọ́n máa tẹ́ra wọn jẹ́ ó lè ní òun lọ school òun ò ti graduate no mo dẹ̀ ti graduate mi dẹ̀ ti serve mi dẹ̀ ti serve ìwọ́n mi ti ríṣẹ́ mo ríṣẹ́ lẹ́bù tá a wà kò lè gbé abẹ́rẹ́ nǹkan mẹ́ lẹ́bù yẹn ò lè gbé òkè lẹ́bù wo ni wọ́n á gbé tó ń wáyé tààrú tó ń wáyé tó sùkà tó sùkà tí wọ́n á tẹ̀ jẹ́kúlọ ẹ ti ní promotion débi báyìí bóyá promotion tó ní nínú. akramakumullah káfẹ́yàwó ká lọ́kọ káfẹ́yàwó ká lọ́kọ káwọn ọkùnrin yé tánra wọn dànù ní ti ríro obìnrin tí wọ́n fẹ́ bàbá rẹ tó fi fẹ́ ìyá rẹ ìyá rẹ òwú bàbá rẹ hundred percent bàbá rẹ náà gba kámú ni ìwọ náà ní láti gba kámú tó nítorí pé ìwọ gan ọ̀dá tán bí wọn náà ríra rẹ lọ́síwájú dínkì fowó rẹ wọn náà rí pé ibi tó kù sí pọ̀ ṣùgbọ́n náà lóbìnrin tó fẹ́ fẹ́ náà ebe èèyàn ló ná mọ́kàndínlọ́mọ èèyàn wo obìnrin náà á yanra à ń ṣe fáàrí à ń tan rẹ níjẹ tí gbogbo nǹkan fi bọ́ wọn lọ́wọ́ tó wàá gbà. ní wọn padà á di kí wọn fi abẹ́yàn fi yàn abẹ́yàn apàdà sí ibú ni ẹni tí wọn ti ń bẹ̀ yọ adigun wọn fò gbẹ̀yìn ọlọmọdé àti mẹjọ ọtọ sáwọn ọmọ wa akramakumullah ọdọ wọ wa o ẹ̀yin òbí kí sì náà lè bá àdínkù ètò ẹ̀yin náà ti pọ̀ ẹ̀ràn àwọn ọmọ yín lọ́wọ́ ètò bá fẹ́ fẹ́yàwó ẹ̀ràn lọ́wọ́ pèsè fẹ́yàwó rẹ̀ rọrùn ẹ̀ràn ọmọ yín lọ́wọ́ àwọn ọmọbìnrin ẹjọ́ wọn tètè lọ́ọ́lé ọkọ nítorí pé ìgbà tí wọ́n bá ti kó lákàtà yín wọ́n ti bọ́ sábẹ́ kọ́sítọ́dì àwọn ọkọ wọn àwọn ọkọ àwọn olókùn tí wọ́n máa ṣe wàhálà à ń tọ́jú ìyàwó wa à ń wá ìjẹ àtìmú fún ìyàwó wa à ń prevent ìyàwó wa à ń protect rẹ̀ tìyí ni kọ́lọ̀njá máa gbúrò ayọ̀ so tí gbogbo wa bákan náà àwọn aṣáájú ẹ̀sìn láwọn lè máàmù lè máàmù àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn olùdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ máa kọ́rẹ́jì àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin kí wọ́n lọ́kọ kí wọ́n níyàwó ẹ máa kọ́rẹ́jì wọn nítorí pé àwọn ìyá tí ń sọ pé ọmọ kéré bá lọ ilé ọkọ ọmọ ọdún mélòó nìwọ wọ́n ṣírò rẹ̀ ọmọ tí ń lọ bí ọmọ twenty six so wọ́n wá wò wò ọmọ tí ń lọ twenty six yìí báyìí mọ́mì rẹ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá bíi forty five okay twenty six forty five minus twenty six twenty what twenty one àbí nineteen so ìyá nineteen ìyá wa nineteen ló bímọ àmọ́ ọmọ twenty four àti twenty six sì kéré fàtí lọ́ọ́lì ọkọ ẹ rí báyìí ṣe ń dorí kodò báyìí ókè ẹ̀yin ò kéré tẹ́ fi lọ́ọ́lì ọkọ ń dọ́sí ọmọ lọ́wọ́ akéré nìyí. Kasi yéé fi ojú sí pé àwọn ọmọ tá à rán lọ sí school investment ni wọ́n jẹ́ sí wa investment báwo nígbà tí èsè wípé pọ̀nmọ́ ni làwọn ọmọ tá a lọ kó wá láti dálẹ̀ tá a fẹ́ máa tà investment báwo torí pé gbogbo òbí tí bá ti ń ronú bẹ̀ kò ní fọmọ lọ́kọ o yọ máa wò ká dúró owó tá a ná owó admission lásán owó acceptance fee admission kìnìkan kìnìkan mélòó lè fẹ́ sírò mélòó lọ́mọ tì í san àwọn àfilọ́kọ ọkọ àmọ́ gba gbogbo owó tó yẹ káwọ́ gbà àbí ronú ọkọ ni lẹ́yìn náà ọkọ wọlé tilẹ̀ tó náà gbádùn nígbà tí èsì polisi ẹ̀ náà dàrú owó ìyàwó rẹ̀ lọ́fẹ́ máa gbà ọ̀dájú kọ̀ gbádùn bọ́ọ̀lù ọ̀sítù kan ò ní fún ọ lóògùn nítorí tó bá lọ tó sọ pé ń dídà mí láàmú ni pé tí kí n máa gbowó ìyàwó mi ni ṣé wọ́n máa fún yàrá abẹ́rẹ́ irú rẹ̀ <laughs> lè bá yé wa lè jẹba o ẹjá jìnnà sí ìwà tí ọ̀dà tí ẹjá dúró bá ń gan lónìí tẹ̀rí zina zina zina zina tọrọ fọ́nkálẹ̀ ní láwùjọ yorùbá yìí sọ tó ti yẹ ká jà lógun gidigidi ni gbogbo ọ̀nà tó yẹ ká gbà tí ó fi tí ó fi wá sókun lọ yẹ ká gbà kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ bá wa kápò ńlẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ bá wa fi ṣíṣe dáadáa kó fi rọ́pò àìdá láwùjọ wa kọ́lọ́mọ bá kó fi sáwọn èèyàn lẹ́mìí kí wọ́n máa fẹ́yàwó bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ kí wọ́n máa lọ́kọ bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ ọlọ́run fi fi fi ìkórìíra zina fi sí wa lọ́kàn má jẹ́ ká súnmọ́ láéláé àwọn èèyàn láwùjọ wa náà bá wa fi ìkórìíra zina sí wọn lọ́kàn jẹ́ kí àwọn náà jìnnà sí tefetefe ọlọ́run bá ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba bá wa tún àwùjọ wa ṣe subhanahu wa ta'ala wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè ni pé ṣé ó tọ́ bíìsì láti donate blood fún ẹ tó sì. dáadáa eléyìí ń bẹ ní ìrànlọ́wọ́ eléyìí tí mùsùlùmí yẹ kó ṣe fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tí èèyàn bá ń ṣàárẹ̀ wọ́n á ní ẹ̀jẹ̀ wọn bùkátà kẹfẹ jẹ yín sílẹ̀ láì gba kọ́bọ̀ nítorí pé kò sí nǹkan kan nínú ẹ̀yà ara tọ́tọ́ pé ká tà ká fi gbowó lábẹ́ òfin ọlọ ṣùgbọ́n tó bá pé nu Ramadan ni ẹni tó fẹ́ fẹ̀jẹ̀ sílẹ̀ kóòrò dáadáa ságbára wọn ka tí èsì pé tó má ti fẹ̀jẹ̀ láàrọ̀ òun lòye ọmọ kọ́ọ̀n tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kò tún sí wàhálà náà torípé tó má ti fẹ̀jẹ̀ lára rẹ̀ òye ọmọ kọ́ ọmọ bùkátà fún fún mílk tó. So, tí wọ́n bá fẹ̀jẹ̀ lára rẹ tó yìí ń kọ́ àwọn òṣìṣẹ́ kó kú lábàájì àfọ̀n mílíkì tú láti ní sùyàmù bá bàjẹ́ <coughs> má bà sùyàmù rẹ jẹ́ ọba ti jẹ́ pé torí pé ọfẹ́ gbẹ̀mí lẹ̀ ni torí pé táàbà rẹ ni fẹ̀jẹ̀ yẹn lẹ̀ ẹ̀mí lè bọ́ wàá fi kọ́dà ó tún lè kọ́kọ́ mu mílíkì náà kó tó di tó wọ́n á fa ìjẹun lára rẹ ilé ìjẹun sì jẹ́ mi. àmẹ́ni tó bá ti wá fa ìjẹ sí lára. kódà tó bá lọ jẹ́ pé nínú Ramadan ni tóun sì ń sọ sùyàm sùyàm rẹ̀ bàjẹ́ nítorí pé ẹ̀jẹ̀ tẹ rí yẹn ojúlówó oúnjẹ ni torí gbogbo oúnjẹ tá à ń jẹ eléyìí tó akisajà tó akisajà bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè é nínú ní lárúbáwá ìyẹn ni gbogbo oúnjẹ tá a bá jẹ òun ló di oxygen etí ò di oxygen etí ó di ìgbẹ́ etí ó di ìtọ̀ etí ó di kíní etí ó di kíní tó etí ó bá di oxygen yẹn ló máa ń ṣẹ́kù lára tára ni oní ọmọ tọkàn lọ́sọ̀pọ̀lọ́ tí ó tún máa sọ̀kalẹ̀ tí wọ́n máa ṣe kíní tí wọ́n fi ń mí tó fi ń bẹ láàyè tí wọ́n bá ti fa ẹ̀jẹ̀ yẹn sí ọ lára pínrín ìṣòyàmù rẹ̀ bàjẹ́ náà. wọ́n ní pé ṣé kò sáko ṣẹlẹ̀ káwọn fọ àkáàtì ara rí káwọn ilẹ̀ mọ iye bíi àtiwọlé àtiwọ tọ́ílẹ̀tì àti pé ṣé kò. pé kí ni kí ni wọ́n tẹ̀ntẹ̀yìn òwì kéèyàn tó wọlé kó lè máa rán wọn létí ṣé tọ́lẹ́tì gbogbogbò ni àbí ti lé wọn tó bá jẹ́ ti lé wọn ni kò ní kò ní nígbà tí èsì pé ẹ̀yin sùn lọ ẹ̀sùn ẹ̀sùn péye ẹ̀yin ọmọ aráńtí tẹ́wìn gbogbogbà ló ti dá àwọn ọmọ yẹn máa kọ́ wọn sọ àmì bá pé tọ́lẹ́tì gbogbogbò tí yẹn pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé wọn ọ̀ká fún ẹgbẹ́ máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ àǹbẹ̀lọ́ nǹkan máa bò àmọ́ ti léyìn ẹ̀rú ń bà wá kọ́ mọ́ lọ jọ bí oògùn tẹ tẹ fi kọ́. wọ́n ní pé wọ́n ní pé táwọn lè máa fọ bẹ́ẹ̀ àtúnwá náà pé táwọn máa lè máa fọ rárá rárá rárá nítorí pé wọ́n ní sẹ́ẹ̀ bá ń kọ́ aláàkùnrin tẹ̀ ń bá ń lẹ̀ àbí tẹ̀ ń fi ń kọ́lé lọ́pọ̀lọpọ̀ gbà mí ó máa ń túmọ̀ sóògùn bíi yasin bíi yasin kùrùsì bíi kólú huwallah bíi kólú àwọn rọ́bì fẹ́lẹ̀ bíi kólú àwọn rọ́bì náà èyí yàtọ̀ kọ́dà ń gbà mí gan níyàn tó pọ̀lọpọ̀ fi ṣe náà nù pé sọ tó bí ẹni tó ti tíra náà ni tó fi kọ́ ọ̀tọ́ kẹsì bẹ́ẹ̀ sàmọ́ mi ní sin inna dina inda Allahi islam kò sí wàhálà mi ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين kò sí wàhálà mi àti bí ẹgbẹ́ náà. wọ́n ní kí ní àti màní. màdí òun náà ni omi omi arọ ọkùnrin eléyìí tí máa ń jáde lẹ́yìn nígbà tọkùnrin bá ń bá obìnrin tó bá lò látàrí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ló fi máa ń ọkùnrin ni obìnrin náà ní tiẹ̀ àmọ́ ọkùnrin náà ni obìnrin náà ní tiẹ̀ ni wọ́n ń pè ọwọ́ ìgbà tí ọkùnrin tó máa ń wo obìnrin àbí fọwọ́ ro obìnrin lára àbí wọn títọ́ rẹ̀ kéèyàn kọ́ máa jáde nídìí rẹ̀ léèyàn kan kú kátakọ tá a bá kó sùkọ́ gbogbo abẹ́ rẹ̀. ọlọ́run gbọ́ pé mo ti lẹ́fún màṣẹ jù pé àárọ̀ nínú ní àwọn ọdẹ máa ṣe pé àwọn ọdẹ máa bá wọn sọ̀rọ̀ gbọ́ pé ṣé ká máa fún àwọn olówó náà bá gbà sí kò ṣẹ̀ṣẹ̀. ẹni tí bá ti ṣòwò inú ètò ní ṣe pẹ̀lú pé tí wọ́n bá mú yàn wá ọgbà commission tó náà bá tún mú yàn wá ọgbà kọ̀bẹ́ni tó mú wá bá ṣe ń kọ̀ wá bẹ́ni Islam ọ̀fara Islam ọ̀fara nítorí pé wọ́n ní fíìgì ọ̀gọ́rọ̀ wọ̀l jahálà فيه الغرر والجهالة ẹyọ kan ní méjèèjì sì tó láti sọ pé transaction yóò dá torí de eléyìí báyìí àgbọ́dọ̀ ṣe tẹ́bàtì wàá mọ̀tọ́ ni tó fún yín fi ti so si ti wà ń kó dẹ́yìn náà lè dówó sí yín rí nígbà gbowó sí ẹ̀ gbà ebi ní ọ̀yà tó wọn ò nídìí láti máa sọ pé owó yín àràmù àbí òye ẹ̀hẹ́n òní béèrè tí bàbá rẹ ti rówó ìyá rẹ ti rówó wọ́tọ́ wà á tí bá fi tí wọ́n náà lóò tó tẹ wọn mọ́ ọkàn kú dànù. wọ́n ní táwọn bá ń ṣe àpọ̀jù wọ́n ní pé máa máa ń wá sí ẹ̀mí àwọn ọ̀gá pé ó máa ń ẹni tó akéde wá ti fẹ́ ṣiṣẹ́ olóore báyọ̀ sìn kan ló fẹ́ ṣe bá dáadáa kan ló fẹ́ ṣe bí kárí mi bí kárí mi ọmọ wá sí lẹ́mìí pé àwọn èèyàn ló ṣe é ṣe ọmọ jẹ́mi rẹ lógun because àti wà àlùjánnà ń bùkátà sẹ́ èèyàn kan lé wà àlùjánnà pẹ̀lú kó jókòó tẹ́tẹ́rẹ́ ṣètọ́ni nǹkan kí làwọn kí làwọn ṣe ṣé ṣètọ́ni sọ fún ipò rìlẹ́ǹtì ṣèyìn náà fúnra ara yóò ṣètò àná ọmọ fìsìn lọ́gbọ̀n pé ṣé nítorí wọn ṣé kó lè máa sọ̀rọ̀ rẹ kó lè fún ọ kó lè máa sọ̀rọ̀ rẹ dáadáa wọ́n sọ pé mi ṣé nítorí eléyà torí ọlọ́run mo ti fẹ́ ṣe wọ́n máa bẹ́ mi rẹ jàbáyàn so pẹ̀lú bẹ́ẹ̀ ló ti máa ṣèwò àwọn ṣẹ́ rẹ tó fi máa ṣèké ọ̀làdá àìjẹ́ bẹ́ẹ̀ àti ìdánù gbogbo ọmọ ajá sí kọ́lọ́ mọ́jà ó ṣàṣìdá. aláwọ̀ ti pẹ́ pé ayé ìmáàmù tó kọjá ju àwọn ọmọ tó wà lẹ́yìn fẹ́ pé táwọn lẹ́yìn wọn ìpẹ́ fún máa tún ìbẹ̀rẹ̀ ṣe. gbogbo ẹ̀rọ ẹ̀rọ ni nígbà tá a bá tún mọ́ṣáláṣí ṣe kò ṣe ṣe fọ́ ni àwọn ẹlẹ́wọ̀n ní sìn kankan aláìfẹ́ kan ṣe ọmọ tí kú jọ àpékọ̀ lélẹ̀ nà. wọ́n ní ṣe step padà wọn tó lè ṣe lórí jẹ́ máṣọ́ọ̀mù àwọn bóòlù ló ṣe gbé step padà pé torí kọ́ fẹ́ yà wọn rárá maharam maharam àbí tí ó fà wọn lọ́kọ̀ọ́ ṣe mahram àbí wàá jẹ mahram bẹ́ẹ̀ ni tí ìyá wọn bá ti wọlé ìyá wọn ti wọlé rẹ̀ kézikọ́ fẹ́ kò tí ì wọlé tí ìyá ọmọ bá ti wọlé ọkọ ọ̀yá yín mahram yín ẹ lè jọ travel àbí wọn sọ pé òun fẹ́ yà wọn tó fọ wọn àti ìsìnkú kọ gbádùn ẹ̀gbọ́n tó lọ́n sọ ni wọ́rọ̀bà ibùkún mọ̀láàdì mẹ́nìsá ikùn mọ̀láàdì àtàwọn ọmọ àwọn ìyàwó yín láwọn ìyàwó yín tó ti kí wọ́n ti wọlé èèwọ̀ ni fún yín láti wọ́n ní ṣé lóòótọ́ ni pé ọlọ́run kọ́ àti pé. kàkí la ájò yùn ma máa pọ̀ ọlọ́run ọ̀kọ́ àyàwó lẹ ní àtàdé tó ìbéèrè da àbẹ́ẹ̀ gbọ́rọ̀ wọ́n ní pé òótọ́ ni <laughs> la ẹ̀rí wo lẹ́yìn wá ní lórí pé ọlọ́run gbà ètò bá ti tẹ́ bá fi ń tì sọ́dọ̀ lọ àlọ́ aṣù ni pé kò rí bẹ́ẹ̀ títí tẹ́rì ó fi sọ pé bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run yìí ṣe èèyàn ọlọ́run yìí ti ṣeré tá a máa parọ́ mọ́lọ́ kọ́lọ́run fájò ọ̀rọ̀ ń ìsọkúsọ ni ó yẹ kó jẹ́ kó wá nú àkùránì àbí súnà nítorí pé ti tẹ̀tì sọ́dọ̀ ọlọ́run ni pé ọlọ́run ọ̀kọ̀ nǹkan báyìí ẹ̀rí rẹ̀ mọ́ ẹni tó yẹ ká fi léèrè ẹ̀rí tó ń wá fẹ́ yìí lẹ́yìn tẹ́ ń sọ pé ọlọ́run ọ̀kọ́ àjò lẹ́wọ̀ ẹ̀rí rẹ̀ wà ọlọ́run ọ̀kọ́ kó torí bá fọ́ kó lògùn orí fọ́ ọlọ́run ọ̀kọ́ kó tó ní bá rán kó lògùn nírun ọlọ́run ọ̀kọ́ kó tẹ́bi bá ń kọ́ kọ́ lọ síṣẹ́ bó ti rówó jẹ tọ́lá ti ń tẹ gbàlérò pẹ̀lú àjò sí wàhálà àmọ́ àjò ká máa wó orí alábàáhùn ká papọ̀ mọ́ orí ìjàpá alábàáhùn ìjàpá sẹ́wọ̀n pé léde àwọn ò tún ṣe yàtọ̀ láàrin wọn léde Yorùbá níbi tó bá tún wó òkú àdánù ká ẹdígbẹrẹ lásán náà wọn fi fọkọ mu ni wọn fi tokiri ká máa lé adarí pọkáyé ká máa gbogbo olóńgbò dáràn ká wá sọ pé Ọlọ́run ọkọ àjò Ọlọ́run ò ti kọ ẹbọ àti sàájò ni o ẹbọ tá a gbé lọ oríta àjò náà ni àjò bóyá àjẹbí ni ta ni o ẹgbọrọ ọlọrun ò ti kọ sọ pé

tẹ̀lé ìyàwó adẹ́dáwọ̀ ni ọmọ méjì ọba ìdílé ọmọ. ààrẹ fẹlẹ máa dìfẹ́ǹdẹ̀ tó bá jẹ́ pé ẹ fún ọ fún ẹni tó ṣe pé yóò mú lọ sílé ẹjọ́ tó ń fi ṣèdájọ́ lórí ní tó bá ṣe ẹ fẹ́ kó pààyàn sí lọ́rùn nílé yín tàbí wájú ilé yín lẹ́ẹ̀fi ṣe bẹ́ẹ̀ kò sí ní tó burú mẹ́rin àmọ́ pé ẹ fẹ́ protect ẹ ẹ padà sùkúrọ̀ bí ó ṣe jáde ní rọrùn tí ò ní jẹ́ pé nìkan rí mú at long run ẹni bá gba ọ̀daràn lè ọ̀daràn ló ná tẹ́lẹ̀ ìjàgbọ́n sí. wọ́n dàbí ẹ̀bá tún fún áńdù rẹ̀ fún wa náà tí wọ́n ní sẹ́yìn náà àwọn tó padà kó gbọ́n kó gbogbo ẹ̀ náà lọ pé wọ́n tún fẹ́yìn náà lẹ́sìn lójú bóyá wọ́n padà rí gbà lọ́wọ́ yín àmọ́ kí wọ́n tó rí gbà wọ́n ti sá yìí náà àbẹ́rẹ́ rí nǹkan náà kí ló náà ń sá sí nígbà tó yẹ pé tó ṣe dà kí ni sá sí òun mọ èèyàn pa kọ̀fẹ́ kú àbẹ́rẹ́ rí nǹkan náà ọjà àdè kí wọ́n sá náà náà. wọ́n ní pé ẹ̀sọ́ ti yóò wọlé ìbẹ̀rẹ̀ làwọn ti ń ṣe ṣe àfihàn pé àwọn dẹ́gbẹ̀ẹ́ ọ̀sà òun ní ah tó bá rí kó dodo ni yóò máa já yóò á máa kọ iye tó ń já yóò padà san padà náà ni àwọn àárẹ̀ kan wà wọ́n ṣe program documentary kan lónìí nípa tó ní diabetes so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ní diabetes yẹn tó wá ṣe interview pẹ̀lú wọn wọ́n á sọ pé kódà inú Ramadan yìí làwọn gbádùn jù kí ló dé wọ́n ní títí eh, bí diabetes yẹn ti máa ń yọ àwọn lẹ́nu kò yọ àwọn lẹ́nu rárá rárá àwọn ń gbádùn Ramadan gidigidi ni Allahu akbar wọ́n á bi ọ̀kan náà dókítà tí ń àtẹ́ǹdì sí wọn àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n bá jìnnà sí oúnjẹ jíjẹ fún irú hours táì fi jẹun nínú sùyàmù yẹn tó wá jẹ́ pé bí wọ́n ti fẹ́ sínú tàì sínú àwọn oúnjẹ tó tó bá ẹni ṣe wọ́n tó bá mu tó náà tó ra ní ṣúgà díẹ̀ tí ṣúgà ara wọn tó fi ráìsì díẹ̀ torí pé yóò ti lò tí ó fi ráìsì díẹ̀ ńgbà tí wọ́n bá sínú pé wọ́n máa wárù rẹ̀ gbogbo ìgbà ni ah, àwọn ẹgbẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ máa ṣe sùyàmù gbogbo ìgbà especially òní ọ̀la ẹ̀sìnù ẹ̀ ní ṣe ọ̀tún lẹ́sẹ̀ sùyà ló bá dijọ́ mẹ́rin ẹ̀ ṣe wọ́n hà tẹ̀lé. wọ́n ní pé báwọn bá ń ṣe tọ̀rọ̀ orí àbí àwọn ìṣèjì àwọn lè pé ṣé àtúwá òkú níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tálákòókò ńlẹ̀ ti ṣe gbogbo yòókù ẹ̀ka máa ti Allahu akbar ẹ̀ka máa bá lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك